ìdájí láti fún na wáyé ládàrí ìpípa ní àrùbáta na nàìjíríà ní ẹjú pípa sí ya ìgbẹ̀mí láta ọ̀pá àwọn àárọ̀ òkú bàbá yìí pàṣẹ tó gẹ́gẹ́ méjì dàdó lọ́gbà níwá ṣètá ni wọ́n kan àpọ́nà ìpọ́dà wọn ìmọ̀ ẹ̀kẹ́ ọlọ́ṣẹ̀tàn má sì rí ìrìn ọlọ́ṣẹ̀tàn rẹ̀ a domin makirci na shitani da zawangi na kajin da na zawangi za a jiru gama awo da mutum su kwana da shitani a fiye ciko da an kalli na waga malama jiye ke kan dole nasihana wakaliwa da ruwa ya Allah kuma da kuma kuma bariwa da ruwa ya Allah kuma ya fara da ruwa ya Allah su tafiya bayanin ya gina waye daidai da kafin ya suwa jina da daga aga ya fa ƙura'an ya fesa gafiya ya bai lai da ake babon nan wale da hannun man shi na tsakanin gudu su kwaye ba wace zama kulashi ba na washi ba da hannun e ke zama kulashi ebe na makulashi ibadan wa ajibana wadda yawa ce babon ma haka shi wa ba shiga igar da makulashi ma kai gadda makaransu isusun kafin manja dina wata aka dushe abu kawai da hankala ko duna wasa da karshe na wayan yani da bai ba abin da shi na wasa kun ga gadda kushe su kowa so me di tupa kan do da ga da ka tan ba wannan na kusu kai da ga wa Allah wa daga gaji da ko fa da yi da kuma da yi tuwo ya shetan ngai galuwa shetan ya yi kwayan ruma ya mai kewa da shetan dai lalle makiriya ya bayi wani zangana da kwacewa mawa ci gaba gani da bayani ya yi galibin yadda yankin jimina ngayi shari'a da bayani na jinsiyana ranar mafi a bari isra'ila da galibi yadda yankin na ƙwala annabi isa zaɓa kadi jikiku a cikin bibiyarri bela hikamati galibi ikimar a ga ikimar babu ngayi mu'ajaza yanayi zanzan da ya cewa shirya na kwasu kuma a cika bin shira'i wato ya biya riga da shari'a ji alƙaƙinatin rawaha na jima a yi ba a matsayana gami biya riga ikina ya soci na na wagaye da tubana wanda biya riga a cika wannan bayyana lafiya بعض الذي تختلفون فيه وموجود بيان يلي ne ya tashi ne ya wani tubana a gana nabi mota wakilana na nabi mota cibodona lokaci da alupa ẹ̀fàbẹ̀ lokaci na wọ́n bí a jẹ maya nabi mota ìkéfi káàkáà káàkáà zanaganage zanaganage zanaganage zanaganage zamani ya nabi musa suna nabi isa tana mu ga mu ga tajdidi ya addini ya nabi musa mu ci ga bayani ya ga zanaji ganage na uje ga zanaji ganage na uja mu ci ga mu ya to nabi isa so ko yin da mu ba ya tajiri da kuma na wajiya annabawa ne shiga yuna annabawa ne shiga yuna annabawa ne zuwa gobe annabi musa na da shiga ya annabi isa na gobe na gobe ji gobe layewa na yana jama'a yi da ci da da batu wana a ci dama annabi isa ke jide zumaya annabi muhammadu sallallahu alaihi wasallam zumana annabi ci wada ana na yi kikatiya duniya na da yi na wale kyanra na can da ballon yi na na ya zannadan na je zannadan na ja zannadan na je zannadan na ja in don da mai kawuja da wuja na mai lafiya mutu mana to lokaci na annabi isa rabe na akwụkwọ bayani ji nye na ji wanji na da na jiji wanji na amma ta tiya diniya annabi muhammadu sallallahu alaihi wasallam wani gama bebe da diniya ba wani kaya addini na so so ci je da da yake la ya annabi na kuma sayayi kuma wa yayi na na so gai alima annabi isa wance ƙoƙarin da to kafin yanayi jibori gudana na yanayi da cross rana da da isa rukiya a gobe ne za kusa wani ne za wa yadda ƙo'an da gawon wana balrafa wallahu lai su kudayen da da hau a moja na da isa muka kafin jewa wa ja mamaki na na isa wawa da yin jibabon ana har ma tari launa dijjali na yi alamar kiyama kuna kuma tiya na lokaci annabi isa na annabi isa ga huwa aloci rubi to ibana dijjali mini ya ji ku a ga ya ziki a ji wasu rai ibana ya alumman na bai الذي بين كل أمتي فتنة وفتنة أمتي المرض أنا منظور دين سقوى موشدين ويلاد فتنة يا أما فتنة يا أنا منجي ويا ذكي بجاتي معبدي ليبين لكم بعض الذي تختلفون فيه من كبير من بين الله بيان kashi yanzu ya yi jini kuma da ke hannu fata kuna ɗan su da su ko wa a fi ƙuni wani zane suna da shi ta. Kuma

وقال يصطور كذا والعزم وكيفا وبولي يروب لنا يصطور في أكيك ونوزيه الله إبانا يصطورنا عزي كيه وغطف الله يهوى كان ناغي مشيشنا عزي كنا وعدي قاتنا سخواج وطاشي دايبات دابعين منشود وطاشي كيه وعين منشود na daga na ya gina na madana zanawa depend ya ya bayan gidi da na zero ya manci su ko ba mina da tubo ke wala ya a shiga wa kai yoyoyo wa ya waje su ko ba aziki ya na ke mini aziki ko na wallahi na ko ba da wa wani ba ebana ko ba ne yau ka ka so arziki na waye gudana na adalin lada wata ya ba waye kata yana su ko kayawo daga abin da wani rama wafi haci kere ne su ko kawo ọ̀rọ̀ àjẹ́ ìgbé ọ̀dájì àsìkò káwọn láàjẹ́ ọ̀dájì àsìkò ẹ̀mọ́nà káwọn oúnjẹ oúnjẹ àwọn ọmọdájì àwọn tí wà jùlọ. rọ̀bí wọ́n á gbogbo fáàbùdù tí màá yóò láì ní ẹgbẹ́ aláyẹn jọ́ndọ̀ àpọ̀ bàṣímọ̀ ẹgbẹ́ aláyẹn jọ́ndọ̀ àpọ̀ bàṣímọ̀ àádá ọ̀sìrọ̀ ọdún mọ́tàpẹ̀ lẹ́yìn lágbàdì tí kékeré wa àti ọlọ́sọ̀ bọ́lá ìtumọ̀ ẹ lọ nga mọ̀ àwọn ọ̀nà àkùránù bẹ́ẹ̀ yẹ kó dáná yẹ bọ̀ wọ́n الأحزاب من بينهم وويل للذين ظلموا من عذاب يوم أليم الأحزاب بلغ بلغ مبين الأحزاب ينقلون ينزل عنه عنه أداء سر الوضع من بينهم تأكلنا نصارى إن تنزل وكان الله استدعى أن تدعي arba'ina arba'ina adé jama'a yìí tẹ́lẹ̀ nígbà àdé yìí sọ̀rọ̀ tó tòkú lọ tòkú tó àdé yìí sọ̀rọ̀. kéde ní bàyìí na ẹ̀ẹ́dì ìdí àwọn ẹ̀sùn pé ẹ̀ka ló lè ṣíra. ẹ̀wọ́n na àtúwà àdàbà bá ń bàtà àdé yìí sọ̀rọ̀ tòkú àmọ́ wajen tsaje da wajen wata cewa wata da ne ke zai bayan kunci ne ba ta mai ba ku ci eh mai wani na nage da yawa yau ci ne na wani na ji suna yau ci ne na wani na nuhi yau ci ne mai tsarki zuwa yau ci ne eh kai ina ji dabo shetan ma ci da gaya kai zaura wani shara ta eh, da zuwa da tòkáwáyé tó ti òkú náà ní báyà ọ̀rẹ́ ara ọba láti tìbẹ̀rẹ̀ tìbẹ̀rẹ̀ àárín ìjìnà dàda máa lò ní búkà ìlà máa lò ní búkà ọkọ̀ ọba. ẹ̀dá wọn tó tó kú bá àgbà dẹdẹ lọ ọjọ́ àkọ́ mọ́lú fà dàṣí ẹ̀dá yẹn mọ́lú fà wọ́n tẹ̀lé lọ àdá Everyone mugu shiga ko kuma zawajin jikini ko baba yawe ko nna yawe ko ebe ko mmanne nga ga aji ga ma wata aji aluwa su ga aluwa ma wata aluwa wani su kuma annabi sun fassara ya a da lokacin a hannun sai ba ya ga

ɛnkyerɛ sɔfo a ɛba sii hɔ na anamariya mu nam wɔn na wɔde ba sɔfo so da kyɛ ba di okyi mɔ subahana ne sɔn ama ne wɔte bɛ na amɔdo yɛ ma ma ti abaa leza die bi wɛ wɔtwi wɔ gan dan de sɔba wɔn ya kiri a na amɔdo yɛ sɔɔ kyɛ a wɔn na azɔ yi bɔ wɔn kama Yusuf, ajabaye da tsirin Yusufu wani dangiya Maryam. Ga Maryam yankewa yadda ya ci daya ne, ba wajen giyo Maryam ga mai matsayar cikin lura na gari, musamman ne ne, musamman ne ne. Yusufu ga Maryam mai duwa ga, mba duku ga sa báàbùrù wọn dùkú náà ta báàbùrù ga dùkú àta báàbùrù wọn àmà yà yusuf mẹtọ ìdí wọn gan bíwú dùkú ńlọsọkọ bíwú nu wọn ńlọsọkọ ndọ bá àta dùkú tó bá wà ní wọn dánwó. bàbá yusuf wà kàrà làbẹ́yẹ dùkú àlọ́tọ̀ ẹgbẹ̀rún فأشارت إليه وكان هذا مريم بيت إشارة لبعض نبي عيسى إلى أن إشارة لبعض وقال إني عبد الله الذي تضوي وجه صحوة آتاني الكتاب وجعلني نبيا سكوما إن كتاب يا أميبي نعيه لنا ومن الأدمين النبي ẹ̀dọ́ máa má ti dọ́ àmọ́ àwọn òṣèlú yẹn dájú yẹn dájú sọ pé wà lé bá ń sọ fún àlẹ́ náà ayé lágbàdá àmẹ́rì ìsà yìí ẹ̀jì yẹn sọ fún báńgàrẹ́ náà sí ìdáwà ájì àdébáńgàrẹ́ kí ẹ̀wọ́n mú bìí náà àgá àmẹ́rì ìsà ọ̀tún wọ́n yẹ ń dá ẹ̀jì bìí náà alẹ́ sí àyè àgá ẹ̀jì bìí náà àdébáńgàrẹ́ ìdáwà àmẹ́rì ìsà spirit yẹn sọ̀kọ́ yọ ọ́ tẹ́lẹ̀ náà yẹn yìí dẹ́kọ́ dé àkídà gan àkẹ́ wọn bá yìí ànẹ́bí ìyẹnsá àkẹ́ sọ̀kọ́ wọn bá yà lẹ́yìn muhammadu nana yìí kpaata mo fẹ́ mi ní yẹ kpana wàá tsi ẹ̀kọ́ ẹ̀kọ́ tsi tàjáàtó àti òmìnira iṣẹ́ àníyàn àmẹ́lẹ̀kẹ́tọ́ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ inú ní nàìjíríà zọ́là lálẹ́ ìdíje bẹ́bìnlẹ́kùn kìchì ẹbẹ́bìnlẹ́kùn anílọ́pá káìnà páwọn olóńgbò ti bẹjá ànámọ̀ wọ́n á lè kẹ́ bàtàrà wẹ́ wẹ́ mìíràn. min azabi yau min ali ni na azabọ̀ ẹ̀kọ́nà ẹ̀kọ́nà azabà tìǹà wọ́n á di sẹ́kọ̀ọ́ sẹ́yà ṣùgbọ́n náà. تأتيهم بغتة وهم لا يشعرون الباب إيمان أيما ما ينظرون ومن عندك شيء jama'a ya tsiyari illa sa'a a face kinai kiyama a e kinai kiyama wanga yi ne tuna an ta yau na wada zuciya ba ta tata a bayana wazi na yaji wa cikin yawa ya dana na wai daidai da zane su kai ba dana aga da shi wazin magwa an da yana da wuce tuna ne shaje da rubu fi yana ko da kada yi ma da su fiye yana ko da kada yi ma da su fiye me ji mamaki da na rai ma ji da su koya wuce su da jiri minimore wallahi na ta ji mamaki sun gwada su da jiri a yana gwada su da na yi kiyo cewa gome gona ẹ̀fọ́n sẹ́yìn náà á lè gan wọn náà mú ẹkú ṣe pàwó lélẹ̀ fún wọn ṣùgbọ́n àyà làbá lè fún wọn. wọn lè pàwó lélẹ̀ tún mi làá di mọ́ náà fún ṣùgbọ́n ètí ẹ̀yà làbá lè fẹ́ di wọn kàn fún. ẹ̀fọ́n náà sọ̀kọ́ lọ kó lọ náà sí zá ìṣẹ́kùn mọ́. ètí ẹ̀ di oṣù lọ. wọ́n tún bẹ́ẹ̀ wọ́n yóò ká ilá wọ́n bá máa rà baji ya ci rubu ba maji baji ya ci gari ba amma wato ke yana wajilar kwasa kwana wacce a tuwa jiri yana mitin da kwa inda ci abiduro ezu wela ibada mika damu ga ajiyar na wale da ana waye juro ya beti ba ya gobe ìtọ́jú ẹ̀rọ ọjà tòótọ́ náà ẹ̀sùn dáadé ní ẹgbẹ́ ẹlẹ́sìn gbogbo báṣì wọ́n pín in náà ọjí náà ọ̀sẹ̀ sùn dáadé ní bàtà tí ò wá sùn náà ẹ̀ zàǹdọ́ǹdọ́ ẹ̀sìkẹ́ fún wa zàǹdọ́ǹdọ́ àdúgbò bànátà ànẹ́gẹ́ gángan ara náà wọ́n bá ń bá ìnáka màyítú wọ́n ìnáwó màyítú kó lọ́nà sí záìka ìnáwó. كل من عليها فاني ويبقى وجه ربك ذو الجلال والإكرام فتي ويبيشو قال ما دعوة سنبانا أول سجدتيا تجين تجين kare zama laika aje ne kuka kuma ku waciya da su ba ya je wani a sun da aje ne na wallahi ẹ̀rẹ́ pé ìgbà sọ̀kú ìyàwó sáàdì náà sọ̀kú ìyàwó sáàdì náà sọ̀rọ̀ da ciwo ba a nufi kan na shi ta nufi a nufi ce ga gane wayan wuta ije yaro sai na maka gane wayan wuta ije yaro sai na maka gane wayan wuta ije yaro sai na usman gane wayan wuta ije yaro sai na ali gane wayan wuta ije yaro dan doro sai abu zarri gane wayan wuta a nufi sallallahu alaihi wasallam annabi da kiyan mutanen wai wannan ngorona wa ba ta har sai ba ta mo mai wa tutu mo mai wa amana annabi ne abu gari en buta tan wa ba da na dan dan bai wa ma da wani ne nan ko tun da lokaci wani bukan nan ngana ya wa madana kana kando na nidan bumini madana ẹgbẹ́ni ẹ̀là àgbẹ́ni ẹ̀là lọ́tí sọ̀kọ́ bàbọ̀ pátá ní ìfò àtò léèfì pátá ní ọ̀lẹ́ ọ̀lẹ́ ẹgbẹ́ta ti ṣe gbọ́n bàbọ̀ ẹ̀mọ́ léèfì pátá ní wàá ní ojìnà bàbọ̀ ọ̀gẹ́ ẹ̀mọ́ kó bàbọ̀ ẹ̀ àdìkí kó bàbọ̀ ẹ̀ láàfíà kó bàbọ̀ ẹ̀ kàpàṣẹ wọn ọ̀fẹ́ tí wọn wọ́n yẹ kẹ̀kẹ́ táwọn ẹ̀ ṣé wọn náà wọ́n fẹ́ lọ wọn láyé àṣùwọ́n lọ àmọ́ kọ́nà láti àtẹ́bìnrin náà ṣẹ́nà ìbílẹ̀ rẹ̀ kí o tí ó lọ ọlọ́ọ̀ náà di aláàtọ̀ àwọn tó dé ìdí tágọ́dọ́ ọ̀rọ̀ àti tọ́lọ̀ àwọn ọ̀dẹ àmọ́ ìkàtú ìwọ̀n ẹ̀ṣọ́ kí o fẹ́ lé lọ́wọ́ àtúná mo fẹ́ fún ìgbésọ̀ làdáyé lára àìsàlà láàbíà àti láàbì ìgbà àgbọ̀kan yàrá wajen ya buri a abu shirar su kwa da kanyan ko da kanyan wakawa ya waya basa kilo bai wani mai rayuwa na dukkan da su nabi na mamma wani suwa ne muhammadu sallallahu alaihi wa sallam gazantin da na tukura a mafi mabasa na lefuwa a gina duka ji fata na elokaya yi nimewaga lale chini ya faya nimewajeli e bwana mide e ya machi mide maso ya kwanza chi na mewagana gube ina ngai chocho e pamoja bwana mida gube ina chini rasu man ahabba Allah ma ahabba nika zanzan da bai wazan waje bai kan gube su kwena يقال سيجب رضا وهدوه ومن كره لقاء الله كره الله لقاء لأن دون مغين نهرون وغون كل سمية أنا سفوه سابق من هو هو إذا سنة عدل أما هي سنة وكان تنظر نفسه ما قدمت لذلك رأي دون يتاوي تلك ولا شيء يا كيامة ana yawan shi, daga na ba su na ara ya shi ya su kici ne ga ya su kici ne nilo ga ndan da kawai da plan ya rayuwa waya wace ji evaluation ya rayuwa waya ga wa ko e ga she makogaavu aminoodi isabi esogaavu aminoodi isabi eyagaavu aminoodi isabi wallahi batakina wakulabula abawodigulu sokondo kidoko ebalaki dalwezu ngate busisi nakula kukinijija falila kukinijima nakakukinija nakakukinija bangere laadagama wakeda bangere lanebi kakukinijanyama abokin da ciye kwanduna abokin da jike ko abokin jinna wọn bá lè gàgá ètò gẹ̀dá pa ètò wọn ní wọn lọ́nà àgbàwọn ẹni ní ẹ̀ṣẹ́ ìtìdá wọn àdìgbò ṣẹ́wọ̀n bọ́ gbà á báyà dé olùsọ̀kọ́ yàtá sí lẹ́yìn náà bẹ̀ tiẹ̀ sọ́nà ìgbókò ẹ̀ṣọ́kọ̀ ọ̀hún náà ìrẹ̀yìn ti dídá na ada ya bai ta gaba yana aji a ƙwararra da cin da cikin kuyo izaki wani ne ndị ahịa na mechike na i challenge myself na mmiri the challenge na eh, da ce da ya yi wani su koya da malama na gudda janar da su gawa wani gudda gudda janar da ya takora su kuma ya su kuma yi su zuwa nuwa ni yana wai labe abun mai ebo ya tuko ebo kasu na wawana kawai da abu ba da bayan shi amma ya saka na Allah ko nuna da kuma ya ji na yi kan su a su mana da wani na shi ya tuka na shi ya ko da fara man ka da hijiratu ila wa rasuluhu fa hijiratu ila Allah wa rasuluhu ومن كانت هجرته لدنيا يسبقها أو امرأة ينسوها فهجرته إلى ما جاء إليه. أنا أقول يذكر أول الدين الرؤية الراشدة أما لا تقبل فليجي أبوها جاء. من الذي يكون بقاع كيف لا اسم بقاع. Ọba ìṣòro ní ọba ìwà náà wáyé. aee jiri ụu ihe hiri ka buhi yari chee anwa uhii aaabayanye kiiji alaji a iayachi owere ọdị ie அதே தினம் நாட்டிய ஜெயன்னையோட அச்சதானா நாட்டிய நிலையாயும் எசுக்கு நிஜலாத்தி எசுக்கு பாயும் நிஜாக்கே வெறும் وقد لا يلزم كل اجتماع يعمل الأخبار بنت مقر القوم الذين كذبوا بآيات الله والدولة روابط عن الاستيقاظ من الأخرى ya littafi ɗaya tona wani amfani ba a shiga wa ke ba su da rani tun da wani ba wa da ana wani amfani ba a shiga wa ke da tuma ji ya tuma ba da wa da ana wani amfani ba da ran wata shi ma ya da wani ke da ya da ni yẹn lè wọ́n wá sí iná rà ọmọrù wọ́n yẹ kó di wájà ẹ̀rọ tó tó tó dùn ẹ̀ wọ́n yẹ kó di wájà bẹ́ẹ̀ gbèsè ìbẹ̀rẹ̀ gbèsè ìjà ìmọ̀tẹ́ kàí láì túnbí. Ìjà lọ́wọ́ kò kọ́ ìdájì àwọn. لأن هو قد مات الصور لازم يكون صور ما يقصدون يعطون تشيل الأسلام علينا الظلول أن الإنسان أن تأتيه بغتة وهم لا يشعرون قلت يا بشي أطلع شيء يا عم موسى آغت بايما بنار بايما يا موسى جيبي سبحان الله Their woman, I work They are Their woman, I work with I see the holy. So what are ìdáàbò ní gbogbo jáde náà bí ààrẹ. Wà wá ní oṣù lọ́wọ́rọ́ àbáwọ̀ oṣù lọ́wọ́ rẹ̀. Wà wá ní wọ́n ti pàdé tí ẹ bá ń bá ìṣe wa ṣú òun lọ sáré rẹ̀ ní àbáyé. Bí àbá oṣù tó kọ́ màmá ẹnu náà wà lọ. Wọ́n rẹ̀ dà. Ẹ ayé lè sọ fún ẹ ní ìdára.

وتتقونها وأتقاها وأنهن ما ما وصل بوحيه وقد يزداد يسوق عن وقتها ويتم ذكر الرسول ذكر إلى المعتقين هي وقفة الجزاء بدل هو الخير من المبيع والشراء ما تمنى اليوم ولا وقوف بالأمين وصنع الله من معصوم ولا قوة إلا الله ẹtú la yẹ gbà lóko kò mú ọ ọtí ẹtí ẹtí yẹ nà ọtí wọn nà ọgbọ wọn nà ọkọ wọn lé nà ẹwọ ẹbí nà àtà nà wọn nà ẹbí ọkọ ẹbí àkókò káwọn ẹbí ọtún bọ ṣe là lọ́wọ́ àti ẹbí bá rẹ lẹ́yìn ìṣe dáná lẹ́yìn ìṣe dáná lọ́wọ́ ẹbí ọtún wọn nà ẹbí ọkọ wọn lé ọtí ẹbí má ti wọ ọ̀láṣẹ̀lẹ̀ bá ní ọ̀rọ̀ ọmọ nínú káwọn ìlẹ́gẹ́lẹ́ ní ọmọ láàpá àmọ́ ẹgbẹ́ iṣẹ́ ọ̀gọ̀dọ̀ ẹgbẹ́ iṣẹ́ ọ̀gọ̀dọ̀ ẹgbẹ́ ọ̀gọ̀dọ̀ wọ́n á ti wọ́n wá ti pátá àwọn ọmọ ìtútù àìkọ́lẹ́ káwọn ìrọ̀lẹ́ àjò èdè náà رانا الحمد لله الله دعا الدين سنتين حقي ما حسنا سامو بلد Thank you. زمان الأسئلة مش أهداء العين إنما ده مش بداية يوم التغيير علاج بداية يوم القيامة على أوحى وجديد على الناس وكل هذا الواحد جنة أكتب رسولي إيه؟ إيه هو قول عليهم هنا الله نعم ما يكتب رسولي إلا mutu da mutu da amma ina yanzu gaskiya ji yana ina ya su da ya su ba har kuma ya ba ana ya ku yi ni aya ya ta da ji ana ya ku fida aya ya ta da ji ana ya ta yana aya ya ta da ji ana ya ta da ji ana ya ta da ji ìtọ́nà ìyẹn ló ti yé ìmọ̀ àbúrò ẹgbẹ́ wọn lé wọn lè fi àṣà èdè táì tí wọn bá ti mú ẹwọn lọ fún náà yẹn dúró lọ tó ti dánwò sí yẹn kúrò náà wọn ti dé mbọlẹ náà fòtú ti dé mbọlẹ náà àti ẹ̀mọ́ ní ìlà àdá àmọ́ ní sẹ́yọ bọ́ọ̀ sí èdè táìlì náà báwo èdè táìlì náà lọ́nà ọkọ̀ yóò wọ́n wọlé ẹ̀mí ní tí bàá fi àjá nù. àìsí àláàbì láwọ̀ bàá lóun lè bá rí àdúgbò ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀. táyà nílá ìpè kọ́ńtì náà kókó àkáyà tẹ́lẹ̀ ọ̀tọ́ rẹ̀ fún yọ̀ọ̀kìnà. èdè náà àkìnà wọn wọ́n yẹ lọ́nà náà fún ọkọ̀ dàdánù ní kí ẹ náà àkáyà wọn náà. يمنع لها الدار على الخير كفائل والدار على الشر كفائل لكن الله يبوى لولا نفيدي لولا green night لولا blue night لولا white night أما ونسقوا لولا black night black night church àdáwọ̀ ládà black night ní ìlàdé black night à wọ́n ti kì á wọ̀ ẹ̀ka ẹ̀ lẹ́kọ̀ọ́ ìdàgbé ṣe náà ìdàgbé ìdàgbé bẹ́ẹ̀ wá àìgbà àbùtù dàgé tàf bànàgéjì lókèdè bànàgéjì black night bànàgéjì red night báyìí dé yẹn lè fi pààkọ́ bàwá àlẹ́ báwọ̀ ẹ̀dẹ́ dígé ìjìyàwó dígé ìrẹ̀jú lóyàwó dígé bá ju ìjìyàwó sòkó nítorí nígbà ìwò nítorí ànẹ́bí tó kí ó dúró dínà ẹgbẹ́ náà èdè ìjìyà náà sòkó ìdè ìjìyà náà láàjí náà jí aláyé wa wọn ló tún mọ́ àti ìrẹ̀dà àkùláfi wọn láì ń bẹ́ẹ̀ ẹ̀mí sí mo ti bùn máa wọ̀ sí wọn á lè jí wọn náà yẹwọ mẹlẹmẹa yẹwọ mẹlẹmẹa wà á fẹ kàmú yẹ kàfi lànà ìyẹwò bá alára sọkó alára alúwa sọkó jẹ àfọwọ aláàlúwa àmàká alúwa sọkó mi gbogbo àwọn olóòrò àgbà lórí àyè mùsùlùmí ní kí àlọtẹ ìfà ń kúrò sọ àdúrà ìjọ máa dé. Red night, blue night àádùn píkìnì lọ àádùn ọ̀pẹ̀ lọ àádùn òkìkì ọ̀pẹ̀ pátá wọ́n yìí lọ àmọ́ kí èdè ń lòtì lè òde báyé mítẹ́ náà tó ìlú òtù náà àgbà ìlàtọ̀ gbẹgbẹ lọ́dàdà chiwo gbẹgbẹ ẹ̀bá bẹ̀rẹ̀ ibi ti dáa

kama mshuhuda aliyeumbwa mebeyo sokobe ya beji kimbabona baji da da wakati ko jiya tabo a a a ejima haki ba ku kadi wa ne ya ubi da ho baji da da ta ko jiya da na da ku to ko shiya amma ne da ya ne da cho ila ku da subhanallah ko jama'a àbẹ́rẹ́ ní nàìjíríà báyìí láti wà láìsí náà wọ́n láìsí rẹ̀ báyìí láti bọ́ọ̀lù náà àbẹ́rẹ́ lọ́dọ̀ ní ẹ̀sùnwà ẹ̀yà ni wọ́n máa ń lọ fún ìyá bíbélò ṣùkọ́ àtàkì gbogbo ìyá. من ثم فإذا asìlẹ̀ lágbọ̀dọ̀ láti ṣí arábọ̀dọ̀ láti ṣí àti ara kọ́nikọ́ni àyẹ̀yẹ̀ àyẹ̀yẹ̀ aláwọ̀ òjòrò ní bá yẹn ni àwọn akùnṣe alábàbọ̀ rẹ̀ àjẹ́nà láìsọ̀ dá. yọ̀dá máa kú ẹ̀ òṣìṣẹ́ yẹn dàbí. ẹ bá ra bàá yíyá ẹ̀ láàjọ àwọn ilé yẹn àti ìjà àmọ́ yẹn dáná yẹn ṣí bọ́ná. ìbẹ́ yà á kábọ̀ bẹ́ẹ̀ yà á kọ́ ẹtí ọlọ́kà ń tẹ̀sán ọmọ ẹtí ẹrẹ́dì náà ìdúró ẹtí ọwọ́ àdìbàlẹ̀ ọmọ ẹtí òbúrú náà ìdúró báwo àwọn tuntun mọ́tà ń tẹ̀sán ìdúró náà ní omi ẹ̀dẹ̀ báàbò wọn náà kúrò lè bá. ìtìlẹ̀ yìí yìí láàfíà báyà yìí láàfíà báyà bọ́ ọmọ tó sọ̀kọ́ ògùn yẹn wọn máa lè fún nínú ayé ìdíbàlẹ̀. Wọ́n ti dẹ̀ la ọ̀sán àlẹ́ kọ́. اليوم ولا أنتم تعلمون سبحان الذين آمنوا بآياتنا وكانوا مسلمين الله أكبر اليوم جميل يا حديثنا عليه محمد صلى الله عليه وسلم أغير قصة عامل إذا يمشي وعليه وعليه يومي يقول قيامة وعليك يا عبادي لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون عند شكر هنا كما يفا أبنى شكر الزبايا لنا باتا زوانيه أفعل لاتنا تجو فيقولون أذنان عباد الله يتوجي شكر يو باتا يوجي شكر يو يقاتل في وغير الآية بكلام الذين آمنوا بآياتنا وكانوا مسلمين كافر يعطي الله بسشي يوانا آه والله زمان شيء يدرسون بين يدهم لأين أنا أغير الذين آمنوا لأن الجيمة يتصفى ما يجي عليها عارض الصغير عارض الآية وكانوا مسلمين أتاكي مسلمين da rashin layin ba a ga zafin bukata a da ya ci da ajiji adami ya mana lati da fi tona da mai da lati kirgin cina ko ba yi da ne na kokon da ke tana ya ne na kokon da ke tana a tsawon su ta ke ya nile na yawon galibi na amana wa kanu ya tsawo da ya san mutum yana latina أي الذين آمنوا وكانوا يتقون ذلك أي ما يجوز سبحان ما يجوز سبحان مسلمين كتواي جنا إلي ونا يلون نايتنا إلي ونا يلون نبينا إلي ونا يلون بارجنا إلي ونا يلون إبوجنا إلي ونا يلون أوساجنا ولكن هذا يشوفه مش نوع يلون يلون بلو نايت شوفان شو ما يلون يلون ريد نايت ṣùgbọ́n nínú tó súnmọ́ ya á ń tẹ̀sí lè pátá bùrú ti mú ṣọ́ ọkọ̀ òkè tó máa náà di ẹ̀dá ẹ̀dá tó ń rẹ̀ láti ẹ̀dọ́ one by one let's open it ìlànà pé èèyàn ló bàná àkọ́kọ́ ìṣẹ̀lẹ̀ yìí bọ̀ wàlẹ́ màtúbà náà wà lẹ́yìn ba ta yi ciwo ya haka su zama hutu ne kawai da haka ya yi wa ana wala yi da na ci bai kuma kawo ma yi wannan a wala a ci masu ba shi ya yi wa ana ba ma ɗaya bai ba na wata yi ci da cire ase man da zai wuka su wani na kwakwara mu zama mai wuka sai yi wuce shi ya sa a da fi janila fi janila What are you doing? Mẹ́rin wọ́n tó kọ́ àjẹ́ kàkàrà ń bọ̀ sí ilé ẹ̀ẹ́dì lẹ́gbẹ̀ẹ́ náà wà gàrà. Mùsàfíà ń bọ̀ fẹ́lú lẹ́gbẹ̀ẹ́ lọ́fẹ́lú màmá bẹ̀rẹ̀ tààṣẹ́ sọ̀gbọ́n wọ́n yẹ kyi náà tètè dẹ́nu náà kyi náà kò pa ara lọ́sẹ̀ apá ní wà àwọn ìyìnlá àwọn ẹ̀sìn ìyìnlá mọ́dé ẹnu bẹ́ẹ̀rà lọ́sí ṣìlẹ̀ ìlúta adé ẹnu bẹ́ẹ̀rà lọ́la ìdíjà wà ára wọn ń pe àwọn akára àwọn ajíná báyà wọ́n ṣàjú àǹfààní kọ́ ọ̀hánà àti ètò dana yi jika kutu a ti de f round na a yi de dana jika na ba a kredit round na izu ha wọ́n ní aa àgbẹ̀dẹ kọ̀ọ̀kan ti rẹ̀ first sentence ní kéde sentence ní kéde kọ̀ọ̀kan tó méjà. You can't defend your certificate, Depois de ditadura, nós tivemos diante de essa filosofia agora. O Ainal, o teu Ainal, o teu, e de onde viu? Da diretricidade. Min yana da ya ce, min yana tuta na bana da project na kafin waya wuna ko da kowace na wasu yoyi wani kashi ko. Daga subject, wani wani wani, na wani subject ya zama kawai ito baina wawoto mawulana ya kanyar malewa da wawulun wani da kullum matasa yau gina yin shi a cikin tiyare kullum matasa a duka wani tare yin shi gaba ka bayi yi a ga cikin shi zane da Allah ciwo kan gadon cina a kai da ya yi nabi mire da su da bayana da mahimman da baya ya tari ma da ayar ya soko ya mafi musulmi na wata kolin jama'a ya gada aljanna ita ka aljanna ya ma'a lullu bayayya wa a zuwa jinda da yi ne ẹgbẹ̀gbẹ̀ ilé ẹ̀ṣì wọ́n ìrìnàjò ọmọ àmá ẹ̀tẹ́ ìlú àdìjẹ́nà yẹ máa ló bẹ́ ẹjà ẹlọ́bẹ̀ bẹ́ ẹ̀ṣì Wọ́n àlúgbà ìjẹ̀ náà pẹ̀lú àwọn ọ̀wà nan gona wai yadda ido rana ta kiyama nan tsoron kwan zuwa akwai tafiyan nan suna laya wani wadda za so is permanent permanent no har da kiyama kayan ba wa da aljanna wacce da aljanna shekwa ma da na raya yi mai kiran yi aljanna na cire na don lokacin ta ya ba na yi hujjayi na zuwa ma kwakwalwa ọkọ àwọn kakú yẹra n'akó àtọ́rọ àtàjì àbáyé náà àgbà ọ̀dọ̀ ọ̀la yẹ ọ̀la àmọ́ ló wà ní kíá ọ̀la àti àbúrò ọ̀dọ̀ ọ̀la yẹ ẹ̀kọ́ ọ̀dọ̀ yẹ àwọn ẹ̀ ọ̀kọ́ àlùbá yẹ ní ìyá ìyá ẹ̀kú yẹ ẹ̀yà àgbà àmì àbà ẹ̀yà àgbà ọ̀bọ̀n ló ti bọ́lá ọlọ́dún lọ́pọ̀lọpọ̀ lọ́dún ìrúdó ọmọ ṣé ìmọ̀ ọmọ àdáná ọmọ àdúgbò bẹ́ẹ̀ fún àkọ́ sọ̀kọ́nà rà jẹ ní ọkọ̀ àkókò náà yẹ fún ìwọ́n bó tẹ̀ ẹ̀dá. báṣì wọ́n lọ sí àwọn ọmọ àrùn ìrẹ̀lẹ̀ àṣọ wọ́n lè jẹ ibi tí wọ́n á ní ọmọ wọ́n lè láti ìwọ́n bá tẹ̀lé àmọ́ ọ̀rọ̀ ọ̀gbọ́n ẹ̀jọ̀ ọ̀gbọ́n ẹ̀jọ̀ ọ̀gbọ́n ẹ̀jọ̀

láì àjẹ́ra àṣẹ ìwọ́pẹ́ ìfúnná wa àlẹ́lẹ́ bá wọn wá láàárẹ̀ náà wọ́n bẹ̀rẹ̀ náà gan ìgbà ó jí àwọ̀ wọ́n jí àwọ̀ sọ̀kú yà àlẹ́ ìsmáyé wọn ti kápá wọ́n dé ìsáà wọ́n rọ̀ wọ́n rẹ̀ níbo la yóò jìyà o ọ̀rọ̀ tí yẹn dúró mọ́. níbo jìyà o lẹ́kọ̀ọ́ wọ̀ orí ẹ̀ náà ti kọ́ mọ́ ẹ̀. ọkùnrin bàbá ẹ̀ bá ọ̀rẹ́ ṣe bá wà ní ọ̀rẹ́ ẹ̀ ọ̀rẹ́ jìyà ó sọ sí wà á jìyà o. mọ̀lẹ́ jìyà rẹ̀ ni wọ́n lé jìyà rẹ̀ wọ́n fi bóyè gbà ká náà wọ̀ wá lè náà wọ̀ náà wọ́n bá yẹ wọ́n lè lè ráyé wọ́n lè ra òun ní ẹwọ́n àti ayé yóò fà. káwọn wà lójú ní àdá wúwo ìdá wúwo ẹgbẹ́ ọlọ́jọ́ mẹ́ta á ń tún wọn àdúrádé kan tó kọ̀rọ̀ àwọn ọ̀gá ń bá wọ́ ń bá wọ́ amma na ruwa da kuna mutu da awon da yamma na da wasu da su da wasu ke zai da ko da na wasu da mu amma tun bai shi su mutu su kuma wani na ke ebe o ti kawo lọ́wọ́ ti tẹ̀lé ọ̀gẹ́ wọn ti ẹgbẹ́ wọn àwọn ọmọdé wọn ló wà lọ́wọ́ ìgbà yàrá yẹn máa ti mọ̀ jí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ìdókòwò àná. ẹ̀dá àwọn tó lé rẹ̀ gan á bó náà bó náà àkàrà lọ. Ẹ̀rọ ìlú kọ̀kọ́ àlúwa àjẹká sí wọn. Bàbá àjẹká sí òun di eyín lẹ́sí di wọn náà àpẹẹrẹ wọn lọ. Wọ́n náà ìtẹ̀lá ìdílá ìdílá ìdílá ìdílá wọn. Báyìí ló ti lè yà á bọ̀. Wọ́n ti ìlú bá àgbáyé wọ́wọ́rẹ́ Mustapha izaji gida matsayina yanayin su kane-kane a lẹ́yìn náà lókàn a ilẹ̀ ẹ̀kọ́ ara rúké wọ́n yẹn labáyì wọ́n ni ọ̀gá mẹ́kàn wọ́n izaji wá izaji kó bá bẹ ṣùtú pé ìdàwọ̀ àmà aláwọ̀ ajé àwọn adá túnmí ìdíjì ẹ̀dá sai da wani kawai amma a zagi na abuwa fatan nan mutu a ke wayo be inda ya fiya lata wura amma ya fiya wo no ọmọ da kasa wala bọ ma ke ju lọ sọkọ mara ya ni kabo kọnà ọwọ ẹkú gbọnà ẹkú ẹni ó ti láyé nínú

يقول الجانب يقول فيصاف عليهم بفئات من ذهب وأقوال إجماع جنة دكشة الجنة ذلك يجي في جمعنا قدام قدام الجنة ذلك يجي جمعنا الجنة يصاف عليهم أعطيه جنة شيء أعطيه معظم بصحاك بكلية جديد لا يتكلم جديد

watayin dora na a ce madizage da turuwa na ɗaiɗe su kuwa majahi zana bai na kan yiri ìgbàgbé ló ṣaṣá wọ̀ pé wọ́n ṣẹ́yìn ẹ̀ tún bí ìfòkébó ẹ̀yìn níṣì wọ́n kí á fẹ́ máa wọ́n á wọ́n kóòtù bẹ́ẹ̀ bàjílájáńlẹ̀ àpẹ́ ìfún bàjílájáńlẹ̀ àpẹ́ ìfún bàjílájáńlẹ̀ àpẹ́ ìfẹ́hùn wá ẹ̀mẹ̀ ìgbìnà tààrà ọmọlájú ìlúwẹ́ táwọn ẹgbẹ́ olùsù fọ́nà sọ àmọ́ ẹ̀mẹ̀ ìgbé ìbàjẹ́ tẹ́wọ́ ẹ̀ báwọn aníláwọ̀ àjọ aníláwọ̀ àjọ bàjí ṣe lọ́wọ́ àlọ́wọ́ ẹ̀dùn ìdàgbò táwọ̀ inú lákúrẹ́ òṣèlú àti òṣìṣẹ́ ìdáná ọgbọ̀n ọgbọ̀n náà kí ni wọ́n ti kọ́ ọ́ ṣé fún bọ̀ ẹ̀ wọ́n máa yẹ wọ́n àti wọ́n àti wọ́n fa ṣé àjẹ ọyàn. Báwo dà sí Èyí ti ní àtìlẹ̀. Ìtọ́kọ̀ àlẹ́ yìí ti sẹ̀ká fún ní ìgbà àdì. Bóòlù àjùwọ̀n yana dai da jiye da gore gore ni joma e bana kiyama ya je dini we da na jiye da gore ni jona ale ya wa je kuja wa ko wa e e de ko ku bidana eje oro ata apoyo efu nana oro ata apoyo nu oro ata na bi ke china ndabo gọwọ ọdún kama don yana da jannan na ma ɗaya jiki bo kan ta iya da an na raye ji haɓuna kuma ya ji ya zuwa mai gida mu da kan riga ma ya na dai al'anku su rayi ta shahi ne wa ji da yuna su fi a janna wata nan zuwa a yi na cimma yiki ba dai na atuwa da

àforíjì ẹbí tí ìjọba láti ọ̀fẹ́ ayé wọ́n tó àtẹ̀mọ́ bá wà wọ̀ mọ́ tí tó láàájú wà ń kò sí ra àìsàn yẹwọ́n láti àìsàn lọ́nà yàtò ẹ̀kọ́ sí aljannatu wani aljanna ne ba zuwa wani hannu ya ne kan hamba Allah ke yi tsoro'a na Allah ya gina aljanna shi haji kuna harina wani da saka ne ma kuntun tamaro ya kuma yi lo jiwaye ya kuma dondo na wani nan za a ji kan na aljanna na ra'ayi yawa ya bane kowa bayani yami a bayani ya bane cinyewa na fashin bayani àti sẹ́yìnà áyì ndé kókó àwọn ẹsẹ̀ náà bọ̀ bọ̀ àwọn ẹ̀kọ́ yẹn. Mùgbọ́n wọ́n ti ẹ̀ náà bọ̀rọ̀ yìí nínú rà. Káàdì bọ̀rọ̀ wà ọdún bọ̀rọ̀ bọ̀rọ̀ sọ àkáwò yẹn sọ. Wọ́n àtàwọn ní à. Àlẹ́ bẹ̀rẹ̀ yìí mọ̀rọ̀. Mọ̀rọ̀ àyùn sì náà lọ́wọ́ yẹ káwọn ní àṣẹ òwúrọ̀ káwọn kuma wace jacho ga yi gwada mai wani suwa kuma ya shiga bana wadda da ngongo na lakado da yi sana a tuwe ne ya zama ci ta fi tuwa ya da jenna ta tiya da na bai bai shi bana ne ma wani su kun tuwe ne ya yi ne ta fi tiya ne ba zama su ne ke dubu kan mai ba sai na yi tuwa ba sai na amurka wọ́n náà kó wá mọ́ àti wọn ọmọ òkú tí ó kọ́ra káyì lẹ́yìn àwọn ọmọ rẹ̀ ayé ké tí màná lẹ́yìn yẹ kí ká kù tí mà tí mà rárá mò ń wọ̀ náà àdé mọ́ kábọ̀ wọn sí wọn wàá sì yọ ọmọ òkú wọn. aljannan nan ya jigo na banda shiga banda aljannan da su kwada ga kudu kunan jannata na woro su ke gajo لتدخلون لكم الجنة وأنتم أنتم وأزواجكم تبرون عن وجهنا وكيوي تند زعزينا ابن عبد محمد الزار صلى الله عليه وسلم زمدون لا زيجوا شيخ سقوطا يوجدون على لون مسلمين لا زيجوا سقوطا يبين لون ààrẹ ìdínẹ́sẹ́mà yẹmọ aláwọ̀ lọ́wọ́ àtà àwọn da yau kan da su kun da fa ke nora ni ile ci wuce da ci wuce da su ko sai ji ene aljan mana annabi ga so ki ja ci ji li yazada shukra e bu da ya ji su kun ga fai o su kun ji ko kuma lai ji ni na ma kafin mu ja da ni na aga ene aljan da yau galan na kuni ba ne mu ga dana kan ga ta lai ne nawo anan daga kila ko ko tiga shi jiwa ne ya daga ko da ya hujra e bo e bu mu ku de do dan dan yo ni bo de bu ba o de ni o ni dan jo to ni so wo وقد بيان ebini na ekyi wa yɛ hɔ n'asea waani ɛyɛ wa yɛ na mo di mbaabɔ ya mo da yɛ ne na ya na yɛ hɔ n'aso ya nsi yɛ wo yɛ hɔ n'asea yɛ kɔkɔ yɛ hɔ n'asea ati dama ɛdaga daana wɔkyi daana do zanne bi na alijanna na ɛnìyɛ alijanna wɛ agola ɛgyina alijanna na ti bɔ na to wuce na laya gona suna wuce da su kai su ba ba ba tun da jannatu lati ore su ba na ilu na jiku ya yi ka su jiye ya ne na ye guna na jiye wa su laya wa ilu na jiku ya yi jiye ya da ne ji mu na kino ba ba ala ta ku da ma kuntu kana ba bi ne ji ne kuna ko لكم فيها فاكهة كثيرة منها تأكلون ولكم فيها فاكهة كثيرة منها تأكلون ومرات ذلك لأنها فاكهة كثيرة أي مريم مريم أقوى وتنجلو أغربا ويبا كيو لبا yẹba ní yọrẹ àjọyọ̀ lè mọ́ yẹ̀kú kwẹ́ntẹ́nu abọ̀lùbá ayaba ẹ̀hẹ́n wọ́n yọ̀ ọdún yẹn lẹ́yìn pátá ṣòkọ́lọ́ kàfí àwọn gbókú tí a lè jẹ́ náà yà yìí èyí ní àìjẹ́ náà kábà ní sáná nǹkan tó ṣe lọ́kùnkùn kò á níyà wá jí a mẹ́tàgbàdà wọn wà á kẹ́yẹ gba tọ́tọ́ àgbàkò lọ ọjọ́ àgbàkò ẹ̀sílẹ̀ ìgbìlá ìṣẹ́ ìrọ̀lẹ́ ìgbàgbà lọ́wọ́ kò fi ṣe àkọwẹ̀ tàkàjọ́ àwà tọ́wà ìmúṣà ìgbìnà ẹ̀dáná ọ̀rọ̀lọ́wà ya tó fẹ́ chíun lórí fún bẹ́ẹ̀ sọ̀rọ̀ wá ní gbé bai da aljanna wanda ya kunje kunje su sun kwakwa ya mai aljanna ya kawa da ya wani ji ishtiya wa ya ji biyu na wasu da rani a kwadon ya uwa ya kunje ya su ya kunje ya su ya kunje ya su ولكم فيها فاكهة كثيرة من أتاكم من الذي أبى يعطيك جو يوم عليه kókó ìdí ẹ̀gbọ́n sọ̀kọ́ ní ọmọ sùn àyíká náà bí yá kan dora na mai ci ya baya ya baya ko bai ba bai ba ko kuma ba bai da nan na wa ruwa ya aljanna la da ni wa bu ga shay ji walo wa bai ji walo a da lokacin gaji na ni ya ni la mu fada aljanna bin ji wallahi a da haida da yin da mutum na bari na ẹ̀dẹ̀dẹ̀ dídá ń bọ́ sí dé màdínà máa tó ní na wọ́n á pàtó ìyàwó bọ́ ìṣá dídá àmúwà ọgbọ́n máa tó pọ̀ ga àṣìkà ibi ìdá police station èdè dára pọ̀ ìka káì láì ìdá ìdá ìwọ́ ya yẹn òkú kí ìdá àgbà mbụ. àti ìlànà kéèkù bá ń lọ sọ àpòká na tàbí náà akú ẹni ti dìbè yẹn lọ sí dọ́gbọ́ rúgbùdúrúgbùdú ánìwà ẹ̀yọ wọ́dí àlọ́wọ́ wọ́dí àtúndí àgbàṣẹ́ òun náà dáìdáì nǹkan ní wọn tó àjí wọn tí wọn ẹ̀kọ́ ẹ̀kọ́ èyí tí kó ba wọn ayẹ kọmọkẹsì àdéhùn rẹ ọgá ìkọlá kọmpútà pòlítì ìṣẹlẹ nàìjíríà ọtútù ní àbọlẹ ní ìṣẹ àdéhùn rẹ káàfin ní sábẹ náà ayé ní ìkúdà ayé ní àkàtẹkẹ ẹ ẹ kúdà yìí wọn náà ìṣẹlẹ nígbà káwọn ètò kárọ tó lè rà lágbára àwọn akúṣe ajé àkẹtẹ wàlẹ́ ẹ̀rọ káyọ̀ àwọn akọ́nà lábẹ́rẹ́ àrùn fáyọ̀ wọn láì tẹ̀lé kàńdàlá abẹ́ ìfẹ́tọ̀ àjíǹde kí fọ́ọ̀lù ẹ̀ fún wa ìṣe táyà anága ìdáná anága ìdáná ẹtí kàná àti ìṣùwọ̀n ẹ̀kọ́ púpọ̀ máàkì ó ti dẹ̀rẹ̀ já kọ́ńtà ni ó ti dáná àti káàkiri kọ́ńtà ni á bọ̀ máàkì kàná adé ní ìṣẹ̀yẹ káyà dẹ́gbẹ̀ẹ́ a àbẹ̀bẹ̀rẹ̀ wọn ti lájà ńgájà àyàwòrán àbẹ̀yìn na Sàmáyé náà tó ìdààmú wọn lè rìn na màmá kí ni na ṣé ń lòdà ní yìí bọ́ dáadáa náà wọlé àbá àìjẹ́ na Á yẹ báyìí máa bọ̀. Àtọ́ àyè rẹ̀ àwọn ọ̀yẹ́kọ̀ náà tó àti rẹ̀ rẹ̀ àjẹsọ́. na wakati nataki unaendelea niwaye sitaki bana polisi station wapi msho shekani naona baba tu bila ki kesi na wala dema mchile mama adili mmojibo kama akina leo anda ndio leo hapo kama kitaki ya mama kama wale mtakiwa kuwa macho tuachiga aljanna sababu ya kumpia bakia kwa kafiratu منها تاكل تجيب من المرمى سقطها إن المجرمين في عذاب جهنم خالدون إن المجرمين في عذاب جهنم خالدون ليه ولا هي قال بنونا يتابعوا أسلاح لبانيه دانجا قال nufin mai cinana ruwa ba a ruwa ne zanen da ya shi ɗaya da ce gudu da shi ɗaya da gada gudu ne wani ya fi ne wani ya ci ta ci ne to tsanana to tsanana wanda ba ci ta ma wani ya tafi da wani zuwa eh ya dogga kwa duniya. wà ní àwọn àjíwẹ́ bashi yana da ne ruwa jin ta hanyar alwa da ba na da tafiya wallahi na yi nishani shi yau ya ga wallahi to je yau ga wallahi ya yana wanda mai ba je ne je ɗaura wa ya bayan je ọ̀pọ̀lọpọ̀ ọdún bá ń ṣe lọ́sọ̀lọ́sọ̀pọ̀ lọ́sọ̀ ọ̀hún máa ń tẹ̀lé ètò ọ̀tọ̀ ìjọ àtàzùn yẹ ìjọ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ọ̀tún wọ́n á lè àwọn ọ̀dẹ̀mbà tó mọ̀ ọ̀rọ̀ àwọn gbádùn wọn kí tí wọ́n wọ́n jà ẹni àlẹ́mọ́jú rẹ̀ ní ìrà àlẹ́ yóò tọ̀ sí bá pàtó wọn ọ̀tọ̀ mi ni a kọ́ نشا عدد الشكا وطرق الله بعد الشكا يقول يبالي مليا أولا أو بايدي رسول الله بايدي أو بايدي رسول آه يوم نظره يوم وما عليه طرق يبقى وانبقى nyankpara na dɔn mu na dɔn kpa de de de de eva yi ni a ami de tutu ato wɔ lili omi na mi ne de na ɔtsi mɛtɛ mi mo fɛ yagi na aba de tutu ọmọ gbogbo rẹ̀ máa yí lẹ́sọ́ àkàrà yìí dà nínú abájọ́ tuntun dàmà mẹ́tìrì yìí abájọ́ tuntun ọ̀tọ́ àkàrà dà ẹgbẹ̀ wọ́n ti káàmì fún ọ̀tọ́ àti àríwá padà ọ̀tọ́ àfẹ́ẹ̀jú túbà fẹ́ẹ̀yẹ̀dì fẹ́ẹ̀yẹ̀dì ọba àbúlọ̀ bàjẹ́ lẹ́sọ́ wọ́n máa dán ẹ̀gá wọ́n máa jẹ́ ọ́ tó pọ̀ nne na-ekpe ọrụ ẹgbọ́sọ̀kọ́ wa ìlàjì ìdẹ́gbọ́ ni ẹgbọ́ bàjọ́ wa wọ́n ni wọ́n gbọ́ sọ́lá nìna àríṣí ẹwọ́ dị láàgbọ́ ẹgbẹ́ ilẹ̀ ka ẹwọ́ òṣùta ìpáàtẹ́ tí Yeah.

Gaya ní ọmọ wà máa fẹ́ láti fún wà. Bá fáyé nínú ẹ̀ ya biyo yóò yẹ kí ẹ bá bẹ́ẹ̀. Ina yi wata yi nuna, da na yi zuba da kuna. Ina yi wata yi nuna, da na yi zuwa zuba da kuna. Ina yi wata yi nuna, da na yi wani ce babana. Ina yi wata yi nuna, da na yi ce babana. Ina yi wata yi nuna, da na yi wani ce babana. Ni azabi da ana ara àdá àrá wa jẹ́ àwọn ọ̀ṣá wa ẹ bá ti tó ìpa. Kọ́ọ̀ wá sọ̀kọ́ fún wa sọ̀kọ́ àmà ṣé o bá wa pa láti bá àwọn ènìyàn. Lẹ́yìn àti ìjọ ọ̀rọ̀ ẹ tó gbó ìdá ẹyẹ ìyàwó ti ìdá. Màláyà ti àpò ìdúró mi, ìkànnì ti ìjọba àpò ìdúró mi, sọ̀kọ́ ìdúró mi ti àpò ìdúró mi, àìjẹ́ náà wà sí ọ̀pọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀

àti bàbá ọ̀hún wọ́n lè gbà sí ọjà bẹ́ẹ̀ alẹ́ ìmọ̀ ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ bá wú ọmọ ìdá ìdá wú ọmọ ẹ̀rọ ọmọ náà wà wọn lọ ìlú ìlà ìlà ìlà ìtúbọ̀. àti èyí lẹ́la àbá ìlẹ̀ ń tẹ́wọ́n láti náà lè wò láti rà láti rà alẹ́ ìlú bí ìlú àwùjá alẹ́ ìlà ìtúbọ̀. sẹ́yìn ẹ̀yà bá yìí ṣe láti rà ṣe bá ìlú ṣe bá mọ̀ wọ́n bá ti lò láti rẹ̀ ẹ̀rọ tó ń lọ tó ń lọ ìgbà tí

àwọn ìpínlẹ̀ àwọn ìpínlẹ̀. Àní ìrẹ́ sáńgbọ́ ọ̀rẹ́ ìdàgbẹ́ ti ẹgbẹ́ ọlọ́dẹ́ ti ìrọ̀nà ilé àìsẹ́lẹ̀ yàrá àfẹ́ ìpúpá sí ó. Àbẹ́ka sára ti bá. Àfẹ́ ìpúpú ti pé o. Àdá àti ìgbàlọ́wọ́ àdúgbò wà lọ́sí. Mọ̀lá àdúrà. Ẹ̀ka ìgbàlọ́wọ́ ìwé ni àdá àdìgbà ń náírà kọ̀wé òkú fúnpa nígbà tí olùbá ní dáhùn kẹta fún ọ̀rọ̀ wọn tó àfàlà. Àti ìdájọ́ ṣe bọ́ fún ọ̀pá ìtọ́ta rẹ̀. Àbẹ̀bí ọkọ̀ tí a ti yẹ ẹ̀ jù bá dáàbò bọ́. Nà ó kọ́ ju. Èyí ni ẹ̀rọ wà. Ó fẹ́ kí ikú لأن ذلك تكون والعيون ليش تكون وهذا تكون إلى أصل السماء عشان سوء تقاتل بعد ما يوم سبيل غير يوم أمرا سبحانه سبحانه ماذا ماذا لا هذا الجهاد تكون يا أمر قلت فقط اللي بعد أصل فاكرة ولكن أمر الإنسان Tani ne wa masanai shi da kuma. Kirkin daura, kirkin daura kan shi. Wani ne wani ɗan yi yare yi wani ne wani wani ya, and now to say out. And now is an out. Now what I put up, what I can tell you what

ní ìyá àgbà ń bí wọn kọ́wọ́ tẹ̀ ìdí ọmọ àgbà tẹ̀ ìdí ọmọ àwọn ẹ̀yẹ ìdàgbé ní ẹgbẹ́ jimúlá tẹ́ǹtì wà ju kókó ń sọ̀ṣà sọ́dẹ́ ń sẹ́yà ẹ̀ mọ́lá aṣọ ọ̀gá lẹ̀ tí wọ́n àtàkù ọ̀bọ̀ àgbà fáàrí náà wọ́n ẹ̀dí pàtà ìgídí náà wọ́n àgbà ẹ̀ sí ọ̀gá tì mẹ́rin wọ́n àgbà ẹ̀ sí ọ̀gá àgbà ẹ̀ wọ́n mọ̀ ẹ̀ lórí wọ́n lọ́ọ̀ kú ẹṣin ekele yi ni mmanụ ya ji ihe adọta ya na-echi ya anyị gaji ọwụwa iwu dị na achị ọkụ a dịrị ebe ha kọmishọn ji akwụkwọ otu ogige kọmishọn ji akwụkwọ otu ogige kigbo wọ mụ ni ụtọ ka ndochi na ajụ ụtọ na na ndochi gbugbo ebe onye ndochi ịdana wee mmaji ndị ụkwụ gbagbuta dị na ya na ji wee ji debe na wechara ya ẹgbẹ́ tí mo ẹgbẹ́ ẹ̀rẹ́ yìí náà nígbà tí ìta ìjọba máa ń lè ṣe àbẹ́rẹ́ ara kí àmì kí orí ẹ̀gbẹ́ ti tẹ̀lé púpọ̀. ẹnlẹ̀ ọ̀tún ní ẹ sí àgbà àbùtẹ̀ àná fáìlì ìṣọ̀kọ́ra. لا يفتر عنهم وهم فيه مبلسون وما

máa ń jàmọ́ nínú ìlú ọ̀rẹ́ ìpáyọ̀